bá wo ìrìn àjò ọdún yìí ó jẹ́ ìrìnàjò pé ó le díẹ̀ kò ń ṣe pé a ò rò pé bí òun ṣe máa rí ni ṣùgbọ́n <laughs> kò sóhun tá a lè ṣe ẹ yàgbà pé kò sí ìrìnàjò tó rọrùn sí àṣeyọrí ó ti ń dára náà gbẹ̀ ń dára náà ó ń dára láti bẹ̀rẹ̀ wá títí wákàtí ọ̀wọ̀ yìí at least bí a ṣe ń ṣe àwọn àwọn actress tàbí ṣiṣẹ́ papọ̀ àwọn òṣèré tí wọ́n kójú òṣùwọ̀n tàbí ṣiṣẹ́ tó mú kí iṣẹ́ náà kó rọrùn fún wa ó jẹ́ kí iṣẹ́ fún èmi o ẹlẹ́ máa jẹ́ ìtọ́ máa yàtọ̀ fún ẹ fún gẹ́gẹ́ bí ìtàn mi gẹ́gẹ́ bí ìtàn mi tí mo ti sọ fẹ́ sọ síwájú gẹ́gẹ́ bí mo pé ó yàtọ̀ gedegbe sí eléyìí nítorí pé láti sọ ìtàn bí bí mo ṣe jẹ́ fúnra mi tí wọ́n bá ní kí n sọ nípa rẹ̀ nàtẹ́ pé ó jẹ́ àṣìṣe láti jẹ́ apànìyàn àbí mẹ́mẹ́ ìtàn yẹn ó ní bó ṣe jẹ́ ṣá ó ní ìpèníjà kan nínú rẹ̀ gbogbo ìsọ nínú rẹ̀ àwọn ọ̀sán gbẹ kò sẹ́ni tí ó perfect tó oníkálukú kàn tiraka títí ẹni nígbà sọ nígbà tí ìgbésí ayé olúkúlùkù ni ṣọ́nà bí a ṣe ń ronú ni kò sí ẹnìkan tí ó kojú òṣùwọ̀n tó nígbà mìíràn ó ti ń jẹ́ ìpè fún mi mo ti jẹ́ fíìmìkà gbogbo ìgbésí ayé mi mo ti wà nínú okòwò yìí láti ọdún 2012 gẹ́gẹ́ bí mo ṣe sọ ó jẹ́ pé ìṣeré tí mo ti ṣe òun ni àwọn short film tí mo ṣe epitaph eh, mo ya fíìmù epitaph ní twenty thirteen tó yẹ pé mo ní ìsinmi díẹ̀ ó jẹ́ best short film tí mo ti yà nígbà náà nítorí pé ó gba àmì ẹ̀yẹ Bond Award nígbà náà wọ́n tún nominate ẹ̀ fún NMA Nollywood Movie Award. Eh, wọ́n ṣe àwọn àgbéyẹ̀wò kan lára àwọn short film award tó máa ń ṣe wọ́n ṣe àgbéyẹ̀wò nípa rẹ̀ nípa eh, eré short film tí mo sọ ń para yìí eh, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kò sí bó ṣe máa jẹ́ tó náà gẹ́gẹ́ bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè ṣe rí ẹ má yẹ kí n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ jù nítorí ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló ń fẹ́ lọ wọn kàn nílò ìṣọwọ́sí wa ni gẹ́gẹ́ bí eléyìí ohun gbogbo náà ti ń lọ dáadáa fún wa tá wò ó bákan náà ni mo máa ń ṣe eré sinimá ní ibìkan tá bá sọ ọdún 2020 ó jẹ́ ọdún tẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa tún àgbéyẹ̀wò èrò wa rò pé báwo ni a ṣe ń ṣe nǹkan wọ̀nyí tẹ́ pé a ní láti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ padà lásìkò tí pandemic tí ó gbilẹ̀ bí olú ọ̀ràn èyí tí ó fún wa láǹfààní láti ní àròjinlẹ̀ mìíràn ju bí a ṣe ń ronú lọ láti ní àwọn ohun tó tún yàtọ̀ ju eléyìí lọ tá dáradára ẹ lè wò pé fún bí ọ̀pọ̀lọpọ̀ oṣù ni a fi wálé láì rí iṣẹ́ kan ṣe tabadẹ wu ni ó tún fún wa láǹfààní láti ní àròjinlẹ̀ tó dáradára máa sọ pé twenty jẹ́ ọdún kan tí ó dára kò sí nǹkan tó lọ títí nítorí pé ayé yìí ó ń tẹ̀síwájú sí ni mo mọ̀ pé níwọ̀n tá lè ti survive ní ilé wa ó jẹ́ ohun tuntun fún wa láti dúró sílé fún ọjọ́ pípẹ́ bí oṣù kò ń ṣe oṣù kan oṣù méjì láti máa ṣe ohunkóhun lé ohunkóhun ṣe pẹ́lú agbára Ọlọ́run ṣe dáradára orúkọ mi ni Kingsley Ugonna èmo ṣẹ̀san ìrírí mi fún ọdún 2020 tán.